mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára ruth ọlájídé ní orúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré Zak Orji tí àhesọ ti ń gbé kiri wípé ó ṣe aláìsí ni Philip Obin tí ó wípé ọ̀rẹ́ òun ni òṣèré náà tí ó sì tako àhesọ wípé ó ti ṣe aláìsí. ó kọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ti bá òṣèré náà sọ̀rọ̀ tí ara rẹ̀ sì le koko. bákan náà ni ààrẹ àwọn òṣèré orílẹ̀-èdè Nàìjíríà Emeka Rollas náà tún ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé kò sí ikú lójú Zach Orji àti wípé kò yí òun ìdí tí àwọn ènìyàn ṣe fẹ́ràn láti máa sọ ìsọkúsọ lórí ọ̀rọ̀ tí wọn kò mọ ìdí rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré Kẹ́hìndé Adams tí a mọ̀ sí lẹ́gẹ́ Miami àti Ẹniọlá Badmus ni wọ́n ti ń tako ara wọn lórí ìtàkùn ayélujára látàrí wípé lẹ́gẹ́ Miami dá orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ó pàdé olólùfẹ́ lórí ètò alárinà rẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé láìpẹ́ yìí èyí kò dùn mọ́ Ẹniọlá Badmus nínú tí ó sì ti fagbọ́n mi sí omi òtó láàrin àwọn méjèèjì méjèèjì èyí ni àwọn olólùfẹ́ wọn lórí ìtàkùn ayélujára ti ń wí pé ọmọ bàbá ni àwọn méjèèjì bàbá ni yóò bá wọn parí ìjà náà. Ẹlẹ́lá Badmus ṣó wá bá mi ń pé o ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé private ló fẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré fúnkẹ́ akíndélé ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìdùnnú rẹ̀ hàn sí bí àjọ amvca e ṣe yan sinimá rẹ̀ a tribe called judah fún àmì ẹ̀yẹ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ayẹyẹ àmì ẹ̀yẹ tí ó ń bọ̀ lọ́nà bákan náà ni ó sì fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lójú wípé wọn yóò jáwé olúborí nínú àwọn ìsọ̀rí tí wọ́n ti yàn fún àmì ẹ̀yẹ lọ́jọ́ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ orí ìtàkùn ayélujára adéolúwa ẹni olúwa ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn lórí ìgbáyégbádùn lórí ẹ̀rọ ayélujára ó rọ àwọn ènìyàn láti dẹ́kun àti máa bani lórúkọ jẹ́ lórí ìtàkùn ayélujára kí ó lè rọrùn fún gbogbo ènìyàn láti ní ìfọ̀kànbalẹ̀ lórí ẹ̀rọ ayélujára. These people that we speak about are faces they have feelings emotions and loved ones what we say matters. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Bukky Wright ni ó ti ta àwọn olólùfẹ́ rẹ̀ lólobó lórí sinimá rẹ̀ tí ó pè ní OJ tí ó ń ṣiṣẹ́ lé lórí sinimá Mọ́tárà Johnson yìí jẹ́ èyí tí ó ti gbé jáde níb bí ọdún bíi mélòó kan sẹ́yìn tí ó sì wí pé sinimá náà ń padà bọ̀. ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó fi àwòrán òun pẹ̀lú ìlúmọ̀ọ́ká òṣèré Tìmíní Ẹgbósàn sí orí ìtàkùn ayélujára. èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń ṣe ìrántí sinimá náà tí inú wọn sì ń dùn láti gbọ́ ìròyìn ìpadàbọ̀ rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olóúnjẹ àti ìyàwó ìlúmọ̀ọ́ká òṣèré níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ sinimá tí ó wáyé ní ọjọ́ ọ̀sẹ̀ tí ó kọjá yìí. bákan náà ni ìlúmọ̀ọ́ká òṣèré Fẹ́mi Adébáyọ̀ náà ti fèsì wípé òun ti rí àrídájú wípé Dayọ̀ Amusa ní òun lọ́kàn ni tí ó sì wípé kí ó gbájúmọ́ iṣẹ́ rẹ̀ dípò gbígbé ọ̀rọ̀ rẹ̀ sórí kí ó lè ní ìsinmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Fẹ́mi lo ìtàkùn ayélujára rẹ̀ láti kéde sinimá rẹ̀ tí yóò wọ sinimá ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún tí a wà yìí àkọlé sinimá ni ó pè ní alágbẹ̀dẹ tí ó olólùfẹ́ rẹ̀ kú ojú lọ́nà sinimá náà nígbà tí ó fi fọ́nrán fídíò rẹ̀ sí orí ìtàkùn ayélujára rẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ti bá yọ̀ ọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta aṣáájú onílù ìgbàkanrí ti ìlúmọ̀ọ́ká olórin alhaji wasiu ayinde ọ̀gbẹ́ni àyànkúnlé àyànlọ́wọ̀ ti ké gbàjarè lórí aáwọ̀ tí ó ń lọ lọ́wọ́ láàrin òun àti alhaji wasiu ayinde fọ́nrán fídíò àyànkúnlé ni ó jẹyọ lórí ìtàkùn ayélujára ní lẹ́yìn tí ó ti sọ wípé wọ́n ti ń lépa ẹ̀mí òun nítorí àwọn àṣírí ọ̀rọ̀ tí ó tú síta nípa ìlúmọ̀ọ́ká olórin náà tí ó pè ní ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn K1 The Ultimate. bákan náà ni ó wí pé tí ohunkóhun bá ṣe òun àti ẹbí òun wípé K1 The Ultimate lọ́wọ́ níbẹ̀ nítorí wọ́n ti ń lépa òun kiri lórí ọ̀rọ̀ náà. wọ́n ti àtàkì mi lẹ́ẹ̀mejì wọ́n ti bà fóònù mi jẹ́ mo wá ń pàṣípò wípé gbogbo ọmọ Nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ orí ìtàkùn ayélujára Vincent Martin tí a túmọ̀ sí Very Dark Man tí ó wà ní àtìmọ́lé ọlọ́pàá ni àwọn olólùfẹ́ rẹ̀ ti gbòde kan láti fi ẹ̀hónú wọn hàn wọ́n rọ àwọn ọlọ́pàá àti ìjọba láti dá Very Dark Man sílẹ̀ wọ́n wí pé ìdí tí wọ́n fi gbé Very Dark Man ni wípé ó sọ òtítọ́ ọ̀rọ̀ tí ó mọ̀ èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn lórí ìfẹ̀hónúhàn náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lórí awuyewuye ọ̀rọ̀ ìjà tí ó lọ lọ́wọ́ láàrin ìlúmọ̀ọ́ká olórin Habib Òkìkíọlá tí a mọ̀ sí Portable àti Idris Okuneye tí a mọ̀ sí Bobrisky ní ọ̀kan lára àwọn ìyàwó Portable tí a mọ̀ sí Honeyberry ti fèsì sí látàrí rí àwọn ohun òdì tí Bobrisky pè sí àwọn ọmọ Portable. Honeyberry wí pé ohunkóhun kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí òun àti ọmọ rẹ̀ tí ó sì wí pé kí Bobrisky kojú ẹni tí ó ń bá jà kí ó má fi ti ọmọ sí i nítorí ìjà náà kò kan àwọn. kò ní jù báyìí lọ fún abala ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí títí a ó fi pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.